ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ó ní ìgboyà ìrètí wa a ó kà látinúwe ebéèrú orí kẹta ẹsẹ̀ ìkẹfà ó kà báyìí ṣùgbọ́n Kristi jẹ́ olótìtọ́ gẹ́gẹ́ bí ọmọ lórí ilé Ọlọ́run àwa gan-an ni ìdílé rẹ̀ náà bí a bá dúró pẹ̀lú ìgboyà tí a ń ṣògo lórí ìrètí wa. nígbà tí Jídé ṣẹ̀ṣẹ̀ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ tí ó sì di onígbàgbọ́ nítorí àwọn ẹ̀kọ́ tí ó jinlẹ̀ tí ó sì mú yányán tí ó ń kọ́ nípa àwọn ìwé tí ó bẹ̀rẹ̀ sí ní kà ó ní ìgboyà tí ó ga nínú ọlọ́run àti nínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ tó tilẹ̀ ju jíde lọ nínú ilé ìjọsìn wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àròyé pé ṣe ni jíde ti ní ìgboyà tó pọ̀ jù ṣùgbọ́n jíde a máa sọ fún wọn wípé ṣe ni òun dúró lórí àwọn ìlérí ọ̀rọ̀ ọlọ́run èyí ni ìdí tí jíde ṣe ń ní àwọn èsì àti àbáyọ tí ó mú yányán ju tiwọn lọ lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ ní ìgbà àkọ́kọ́ tí wọ́n jọ jáde fún ìwàásù ìjèrè ọkàn jídé gbàdúrà fún arákùnrin kan ẹni tí ó tilẹ̀ ń ṣàìsàn fún ìgbà pípẹ́ ó gbàdúrà pẹ̀lú ìgboyà pé ara arákùnrin yìí yóò yá ní ojú ẹsẹ̀ lọ́gán ni eléyìí sì ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí jídé ṣe fẹ́ nítorí pé a ti gba ẹ̀mí mímọ́ ẹ̀mí ìsọdọmọ gbogbo onígbàgbọ́ pátápátá ló ní láti ní ìgbàgbọ́ àti ìgboyà pé nígbàkúgbà tí a bá béèrè ohunkóhun ní ọwọ́ ọlọ́run gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ ọlọ́run gbọ́ wa gẹ́gẹ́ bí ìwé Jòhánù kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá ti kọ́ wa a mọ àwọn ohun tí ó jẹ́ ìfẹ́ ọlọ́run nípa ọ̀rọ̀ rẹ̀ tí a kọ sílẹ̀ èyí ni tí ṣe bíbélì fún àpẹẹrẹ a mọ̀ wípé ìfẹ́ ọlọ́run ni fún wa láti má gbé nínú àìsàn a lè rí eléyìí nínú ìwé pétérù kínní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún a mọ̀ bákan náà wípé ìfẹ́ ọlọ́run ni fún wa láti má gbé nínú òṣì àti ìṣẹ́ gẹ́gẹ́ bí ìwé kọ́ríntì kínní orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn ti kọ́ wa ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ ọlọ́run fún wa láti fẹ́ aláìgbàgbọ́ kò tilẹ̀ ní ṣe bí ẹni náà ti jẹ́ ènìyàn rere tó a lè rí eléyìí nínú ìwé kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa rántí pé ohun àmúyẹ kan tí ó ṣe pàtàkì fún gbogbo ọmọlẹ́yìn Kristi ni láti ní ìgboyà à ń ṣe àmúlò agbára tí a ní gẹ́gẹ́ bí ọmọ nínú ilé Ọlọ́run nígbà tí a bá ní ìgboyà ọmọlẹ́yìn Kristi tí ó bá ti sọ ìgboyà nù a máa gbé nínú ẹ̀rù yóò sì máa gbé ìgbé ayé rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn lásán lọ́pọ̀lọpọ̀ ìgbà ohun tí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì nílò kì í ṣe ìgbàgbọ́ sí i ṣùgbọ́n ìgboyà àti ọkàn akin nítorí a mọ̀ wípé bí àwa bá ní ìgbàgbọ́ tí ó kéré bíi kóró mustadi a ó sọ fún òkè yìí pé kí ó ṣídìí kúrò ní ibí yìí yóò sì ṣe bẹ́ẹ̀ kò sí ohunkóhun tí kò ní ṣeé ṣe fún wa a lè rí eléyìí nínú ìwé Matthew orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ogún kíka bíbélì májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní bí a ṣe ń ṣe ẹ̀dà Yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà láti inú ìwé róòmù orí kẹẹ̀ẹ́dógún àti orí ìkẹrìndínlógún ẹ máa bá wa ká lọ. róòmù orí kẹẹ̀ẹ́dógún ó yẹ kí àwa tí a jẹ́ alágbára nínú ìgbàgbọ́ máa farada àwọn nǹkan tí àwọn tí ìgbàgbọ́ wọn kò tí ì fẹsẹ̀ múlẹ̀ bá ń ṣiyèméjì lé lórí a kò gbọ́dọ̀ máa tẹ́ ara wa nìkan lọ́rùn olúkúlùkù wa ní láti máa ṣe ohun tí yóò tẹ́ ẹnìkejì rẹ̀ lọ́rùn fún ire rẹ̀ àti fún ìdàgbàsókè rẹ̀ nítorí Kristi kò ṣe nǹkan tí ó tẹ́ ara rẹ̀ lọ́rùn dípò bẹ́ẹ̀ ó ṣe gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀. èmi ni ẹ̀gàn àwọn ẹni tí ó ń gàn ọ̀rẹ́ lára. nítorí fún àti wa lẹ́kọ̀ọ́ ni a ṣe kọ ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀ ìdí rẹ̀ ni pé kí ìgboyà àti ìwúrí tí ìwé mímọ́ ń fún wa lè fún wa ní ìrètí kí Ọlọ́run tí ó ń fún wa ní ìrọ́jú àti ìwúrí jẹ́ kí ẹ ọkàn kan náà sí ara yín gẹ́gẹ́ bí ìfẹ́ Kristi Jésù kí ẹ fi inú kan àti ohùn kan yin Ọlọ́run àti bàbá Olúwa Jésù Kristi nítorí náà ẹ fara yín mọ́ra gẹ́gẹ́ bí Kristi ti gbà yín kí a lè fi ògo fún Ọlọ́run ohun tí mò ń sọ ni pé Kristi ti di ìránṣẹ́ fún àwọn tí ó kọlà láti mú òtítọ́ Ọlọ́run ṣẹ kí ó lè mú àwọn ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn baba ńlá ṣẹ àti láti jẹ́ kí àwọn tí kò kọlà lè yin Ọlọ́run nítorí àánú rẹ̀ bẹ́ẹ̀ ni ó wà ní àkọsílẹ̀ pé. nítorí èyí n ó yìn ọ́ láàrin àwọn orílẹ̀-èdè n ó kọrin sí orúkọ rẹ. ó tún sọ pé. ẹ bá àwọn ènìyàn rẹ yọ̀ ẹ̀yin orílẹ̀-èdè. ó tún sọ pé. ẹ̀yin olúwa gbogbo ẹ̀yin orílẹ̀-èdè kí gbogbo ènìyàn yìn ín. àìsáyà tún sọ pé. gbòǹgbò kan yóò ti ìdílé jésè yọ yóò yọ láti pàṣẹ fún àwọn orílẹ̀-èdè nítorí lọ́dọ̀ rẹ̀ ní ìrètí àwọn orílẹ̀-èdè wà kí ọlọ́run tí ó ń fúnni ní ìrètí fi ayọ̀ tí ó kún àti àlàáfíà fún yín nípa ìgbàgbọ́ yín kí ẹ lè máa dàgbà nínú ìrètí tí ẹ ní nínú ẹ̀mí mímọ́. ẹ̀yin ará ó dá mi lójú pé ẹ̀yin fúnra yín kún fún inú rere ẹ ní ìmọ̀ ohun gbogbo ẹ mọ irú ìmọ̀ràn tí ẹ lè máa gba ara yín. síbẹ̀ mo ti fi ìgboyà tẹnumọ́ àwọn kókó ọ̀rọ̀ mélòó kan nínú ìwé yìí láti rán yín létí nípa wọn. Mo ní ìgboyà láti sọ wọ́n fún yín nítorí oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi láti jẹ́ ìránṣẹ́ Kristi Jésù sí àwọn orílẹ̀-èdè tí kìí ṣe Júù. Mo ń ṣe iṣẹ́ àlùfáà láàrin àwọn orílẹ̀-èdè wọ̀nyí nípa wíwàásù ìhìnrere Ọlọ́run kí wọ́n lè jẹ́ ọrẹ ìtẹ́wọ́gbà fún Ọlọ́run ọrẹ tí ẹ̀mí mímọ́ ti yà sí mímọ́ nítorí náà mo ní ohun tí mo lè fi ṣògo nínú Kristi Jésù nínú iṣẹ́ tí mò ń ṣe fún Ọlọ́run n kò jẹ́ sọ nǹkan kan àfi àwọn nǹkan tí Kristi tọwọ́ mi ṣe láti mú kí àwọn tí wọn kì í ṣe Júù lè gbọ́ràn sí Ọlọ́run mo ṣe àwọn nǹkan wọ̀nyí nípa ọ̀rọ̀ àti ìṣe mi pẹ̀lú àwọn àmì àti iṣẹ́ ìyanu tí ẹ̀mí fún mi lágbára láti ṣe. La àyọrísí èyí ni pé láti Jerúsálẹ́mù títí dé Ilíríkù ni mo ti wàásù ìhìnrere Kristi lẹ́kùnrẹ́rẹ́ kì í ṣe àníyàn mi láti lọ wàásù ìhìnrere níbi tí wọ́n bá ti gbọ́ orúkọ Kristi kí n má bàa kọ́lé lórí ìpìlẹ̀ tí ẹlòmíràn ti fi lélẹ̀ ṣùgbọ́n àníyàn mi rí bí ọ̀rọ̀ tí ó wà ní àkọsílẹ̀ pé. àwọn ẹni tí kò gbọ́ nípa rẹ̀ rí yóò rí ọ̀rọ̀ nípa rẹ̀ yóò yí àwọn tí kò gbúrò rẹ̀ rí. ìdí nìyí tí mo fi ní ìdènà nígbà púpọ̀ láti wá sọ́dọ̀ yín ṣùgbọ́n nísinsìnyí mo ti parí iṣẹ́ mi ní gbogbo agbègbè yìí bí mo sì ti ní ìfẹ́ fún ọdún púpọ̀ láti wá sọ́dọ̀ yín mo lérò láti ṣe bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí n ó yà sọ́dọ̀ yín nígbà tí mo bá ń kọjá lọ sí Spania ìrètí mi ni láti rí yín kí ẹ lè ràn mí lọ́wọ́ kí n lè débẹ̀ lẹ́yìn tí mo bá ti ní àǹfààní láti dúró lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀ ṣùgbọ́n mo ń lọ sí Jerúsálẹ́mù báyìí láti fi ẹ̀bùn tí wọ́n fi ránṣẹ́ sí àwọn onígbàgbọ́ tí ó wà níbẹ̀ jíṣẹ́ nítorí àwọn ìjọ Mẹsidóníà àti ti Àkáyà ti fi inú dídùn ṣe ọrẹ fún àwọn aláìní nínú àwọn onígbàgbọ́ tí ó wà ní Jerúsálẹ́mù wọ́n fi inú dídùn ṣe é ó sì jẹ wọ́n lógún láti ṣe bẹ́ẹ̀ nítorí bí àwọn tí kìí ṣe Júù ti pín nínú àwọn nǹkan ti ẹ̀mí ti àwọn onígbàgbọ́ láti Jerusalem ó yẹ kí wọ́n kà á sí iṣẹ́ ìsìn láti ran àwọn lọ́wọ́ pẹ̀lú ohun ìní wọn nítorí náà nígbà tí mo bá parí ètò yìí tí mo ti fi ọwọ́ ara mi fún wọn ní ohun tí a rí kó n ó gba ọ̀dọ̀ yín kọjá sí Spania mo mọ̀ pé nígbà tí mo bá dé ọ̀dọ̀ yín n ó wá pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún ti Kristi ará mo fi olúwa wa Jésù Kristi àti ìfẹ́ ti ẹ̀mí mímọ́ bẹ̀ yín pé kí ẹ máa fi ìtara bá mi gbàdúrà sí Ọlọ́run pé kí a lè gbà mí lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ ní Jùdíà àti pé kí iṣẹ́ tí mò ń lọ ṣe ní Jerusalem lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú àwọn onígbàgbọ́ ibẹ̀ èyí yóò jẹ́ kí n fi ayọ̀ wá sọ́dọ̀ yín bí ọlọ́run bá fẹ́ tí ọkàn mi yóò fi balẹ̀ nígbà tí mo bá wà lọ́dọ̀ yín kí ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. róòmù orí kẹrìndínlógún mo fẹ́ kí ẹ gba bí arábìnrin wa ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ ìjọ tí ó wà ní kẹ́ńkíríà ẹ gbà á tọwọ́ tẹsẹ̀ ní orúkọ Kristi gẹ́gẹ́ bí ó ti yẹ onígbàgbọ́ kí ẹ ràn án lọ́wọ́ ní ọ̀nàkọnà tí ó bá fẹ́ nítorí ó jẹ́ ẹni tí ó ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti èmi pàápàá lọ́wọ́ ẹ kí Priscilla àti Aquila àwọn alábàáṣiṣẹ́ mi nínú iṣẹ́ Kristi Jésù wọ́n fi ẹ̀mí wọn wewu láti gbà mí lọ́wọ́ ikú èmi nìkan kọ́ ni mo dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ìjọ láàrin àwọn tí kìí ṣe Júù náà dúpẹ́ pẹ̀lú ẹ kí ìjọ tí ó wà ní ilé wọn náà ẹ kí Epenitù àyànfẹ́ mi ẹni tí ó jẹ́ onígbàgbọ́ kìíní ní ilẹ̀ Éṣíà ẹ kí Màríà ẹni tí ó ti ṣiṣẹ́ púpọ̀ láàrin yín ẹ andironiku Andiróníkù àti Júníà àwọn ìbátan mi tí a jọ wà lẹ́wọ̀n olókìkí ni wọ́n láàrin àwọn òjíṣẹ́ Kristi wọ́n sì ti di onígbàgbọ́ síwájú mi ẹ kí ampiliatu àyànfẹ́ mi nínú olúwa ẹ kí ubanu alábàáṣiṣẹ́ mi nínú iṣẹ́ kristi àti sitaku àyànfẹ́ mi ẹ kí apele akíkanjú onígbàgbọ́ ẹ kí àwọn ará ilé àrísítóbúlù ẹ kí ẹrodioni ìbátan mi ẹ àwọn ará ilé nákísù tí wọ́n jẹ́ onígbàgbọ́ tirufina àti tirufosa àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ olúwa ẹkipasisi arábìnrin àyànfẹ́ tí ó ti ṣiṣẹ́ púpọ̀ nínú olúwa ẹkirufọsì àṣàyàn onígbàgbọ́ àti ìyá rẹ̀ tí ó tún jẹ́ ìyá tèmi náà ẹkí asikiritu filegọnta erime patiroba erima àti àwọn arákùnrin tí ó wà pẹ̀lú wọn ẹkífilólúgù àti julia nerea àti arábìnrin rẹ̀ àti òlíńpà àti gbogbo àwọn onígbàgbọ́ tí ó wà lọ́dọ̀ wọn ẹ rọ̀ mọ́ ara yín kí ẹ sì kí ara yín pẹ̀lú àlàáfíà gbogbo ìjọ kristi kì yín ẹ̀yin ará mo bẹ̀ yín pé kí ẹ máa fura sí àwọn tí ó ń dá ìyapa sílẹ̀ àti àwọn tí ń múni ṣìnà. Si tí wọ́n ń ṣe àwọn nǹkan tí ó lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́ ẹ yẹra fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nítorí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ṣe ìránṣẹ́ olúwa wa Kristi ikùn ara wọn ni wọ́n ń bọ wọn a máa fi ọ̀rọ̀ dídùn àti kí a máa pọ́n ènìyàn tán àwọn tí kò bá fura jẹ ìròyìn ti tàn ká ibi gbogbo pé ẹ dúró ṣinṣin nínú ìgbàgbọ́ èyí mú inú mi dùn nítorí yín mo fẹ́ kí ẹ jẹ́ amòye nínú nǹkan rere ṣùgbọ́n kí ẹ jẹ́ òpè ní ti àwọn nǹkan burúkú kí ọlọ́run orísun àlàáfíà mú yín ṣẹ́gun sátánì ní kíákíá kí oore ọ̀fẹ́ olúwa jésù kí ó wà pẹ̀lú yín timothy alábàáṣiṣẹ́ mi kí yín bẹ́ẹ̀ náà ni lukiwusi àti jasoni àti sosipata àwọn ìbátan wa. èmi tátíù tí mò ń bá paul kọ ìwé yìí kí yín ẹ kú iṣẹ́ olúwa. Gáyù náà kí yín òun ni ó gbà mí lálejò bí ó ti gba gbogbo ìjọ lálejò erasitu akápò ìlú kí yín kúátù arákùnrin wa náà kí yín kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi kí ó wà pẹ̀lú gbogbo yín àmín ògo ni fún ẹni tí ó lágbára láti mú yín dúró gbaingbain gẹ́gẹ́ bí ìyìnrere àti ìwàásù nípa Jésù Kristi ti wí àti gẹ́gẹ́ bí àdìtú tí Ọlọ́run dì láti ayérayé ṣùgbọ́n tí ó wá tú ní àkókò yìí ìwé àwọn wòlíì ni ó ṣe ìṣípayá ohun tí ó farapamọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run ayérayé pé kí gbogbo àwọn orílẹ̀-èdè gbọ́ kí wọ́n mọ̀ kí wọ́n sì gbà ògo ni fún Ọlọ́run ọlọ́gbọ́n kan ṣoṣo nípa Jésù Kristi títí láéláé àmín. Ah, ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244